bẹ́ẹ̀. ọlọ́run mo dúpẹ́ o. àdúpẹ́. dúpẹ́ lọ́wọ́ rẹ o. dúpẹ́. dúpẹ́ lọ́wọ́ rẹ. ẹni tí mo kọ́kọ́ lè sọ mm. pé mo mọ̀ òun náà mm. ló sọ̀nà lu ìwé alákọ̀ọ́kọ́ fún mi. ta lè ní náà. ọ̀jọ̀gbọ́n adébóyè babalọ́lá ni wọ́n ń pè bàbá náà. adébóyè babalọ́lá. Mm. ọmọ ìpẹ́tùmọ̀dù mi ni. ọ̀jọ̀gbọ́n adébóyè babalọ́lá unilag University of Lagos ló wà ló ń hẹ́ẹ̀dì wọn ó hẹ́ẹ̀dì àwọn eh, department tó jẹ́ àwọn tó ń sọ gbogbo èdè àti yorùbá o àti haúsá o wọ́n ń pè wọ́n lórúkọ kan. ok linguistic linguistic. òun àfọlábí ọlábíntán ó wà hmm. lábẹ́ bàbá yẹn gbà náà ni bàbá padà á lọ jẹ kọmíṣánná ní abẹ́ ọ̀ṣọ́bà lógùn state tó ti ṣaláìsí yẹn hmm. ṣùgbọ́n bàbá náà ti ṣaláìsí hmm. dùn mí bàbá yẹn ó mà fẹ́ràn mi o òun náà ló ṣe torí. University of Lagos hmm. la bá lọ sí Germany hmm. àwọn náà mo bá lọ sí Italy torí kò tí ì sí cultural center àbí cultural troop táwọn ìjọba ń dálẹ̀ yẹn kò tí ì sí pín wọn tí ì dálẹ̀ gbà yẹn hmm. àwa là ń ṣe ojúṣe ìjọba káàkiri là ń ṣojú wọn káàkiri gbà náà níjọ́ kan ó ṣe àwọn òwe kan jáde àjọṣe náà ni èmi náà bá a ṣiṣẹ́ nù ìwé yẹn àwọn oríkì orílẹ̀ ó kọ́ sí àwọn oríkì orílẹ̀ lẹ́yìn náà ló tún ṣe àwọn oríkì orílẹ̀ mẹ́tàdínlọ́gbọ̀n èmi náà bá a wá nínú àwọn oríkì yẹn hmm. gbàtà wá wá àjọ tán hmm. ó wá ní kí n wá sí campus University of Lagos kí n wá bá wọn sọ sínú fọ́nrán mo bá lọ. Okay mo ti kódà mo lọ tọ́sẹ̀ méjì níbẹ̀ tí wọ́n sọ owó tí ń jẹ tí ń jẹ tí mu hmm. owó gidi ní sí fún mi <laughs> owó gidi ní fún mi hmm. nígbà tí mo wá ń padà wá sí Òṣogbo hmm. ó wá gbé mi sínú mọ́tò rẹ̀ mo wa mọ́tò bọ̀ láti Unilag ẹ̀pẹ́ Yaba oríta Yaba ni ó ti ni ó ti sọ mí ṣé máa wá mọ́tò tó lọ tó lọ sí Òṣogbo tàbí sí Ìbàdàn so àwa kù díẹ̀ ká dé ibi tí wọ́n ti sọ mí yẹn wọ́n á ní wọ́n á ní bàbá ẹ̀ tá bá dé next junction yẹn hmm. ẹ drop me next bus stop okay. ẹ drop me ah bàbá yẹn kan paaki ni ó ní Alábí so Ìjálá nìkan ló mọ̀ ọ́ sùn ọ̀gbọ́n Yorùbá <laughs> ó ní kí ni jẹ́ next eh, junction hmm. kí ni jẹ́ next bus stop. Hmm. kí ni jẹ́ drop hmm. ó kà mí lára ó sọ̀rọ̀ sí mi gan o hmm. ó kà mí lára gan mo ṣe dé Òṣogbo báyìí. ok torí pé ẹ fi èbó ló fi ń sọ̀rọ̀ sí yín àbí pé yorùbá lọ́yẹ yorùbá jọ́sán sá ni yorùbá ah, ah. next year sá ni yorùbá. ó ní eh, bus stop ó eh. ní ó ní àfi kí n tún wí ní yorùbá mo ní àwọn àkàtà bá dé ìdíkọ̀ eh. ibùdókọ̀ tá a fẹ́ kàn yẹn ibùsọ̀ tá a fẹ́ kàn yẹn ẹja mi lẹ. ẹnìyẹn fẹ́ràn yorùbá dáadáa ó fẹ́ràn èdè yorùbá. pòfẹ́sọ̀ ni ní yorùbá náà ló sì gba pòfẹ́sọ̀ ní lórí. tó lẹ́nu kan ṣá mo bá mo ṣe dé Òṣogbo báyìí hmm. kí bá rò wọ́n lẹ̀ ni hmm. mo bá kọ ewì kan mo pè é ní àwọn aládàlú èdè hmm. àwọn aládàlú. ìrírí yín tẹ rí ń bẹ ló jẹ́ kí ló mú spacer yẹn wá. tẹ̀lé rántí <laughs> tẹ̀lé ké àràdà ah, mo ní mo gbọ́ òyìnbó kan very very good good very very mo gbọ́ òyìnbó kan very very good good very very mo ní ẹ come ẹ wá very very good good very very mo ní ẹ go ẹ lọ very very good good very very mo ní ẹ dance ẹ jó very very good ewúrẹ́ ẹlẹ́kan ògbó bí ajá rí agbomọmọ ọmọ kì í fọhùn bí èèyàn. Hmm ẹyẹlé ò ní dún kó fóun jọra àgó ajá ò ní gbó kó fóun bádì ẹ sọgbà ìké àdàbà ọjọ́ tó rófó hmm. kíké olóbùrú ò tètè kẹyẹ ẹyẹ àdàbà ò rí bí ẹyẹ ìbáka hmm. kí ló wá sẹ́yìn àgbà wòyí tẹ kí ló wá sẹ́yìn ewé wòyí tẹ daládàlú èdè kárí ayé tẹ wá ń fepo bọyọ káàkiri ewé wòyí ń dèdè rú wọn làwọn ń tèdè ṣe hmm. wọn ń fasakẹ pèdè bí aláìgbédè ṣé ogún bàbá wa ò tún kó wa lójúmọ́ ṣé ayé lọ́dáyé ọ̀làjú tí gbogbo yín fi ń yọ̀ nínú àbùlà èdè hmm. àbí èdè tá a dáyé bá ò tún péye lẹ́nu ẹlẹ́dẹ̀ nílẹ̀ èyí mọ́lẹ̀ tí fẹlẹ́ fi ń domi rúmọ́mi ọṣẹ hmm. ẹ̀yin ẹjẹ́ ń béèrè lọ́wọ́ aládàlú èdè hmm. ọ̀rẹ́ mi kan òkè òun tó lọ sílùú èbó dídé tó dé ló bá ń fojú ẹranko wo ni ah. bọ́ bá fẹ́ èdè àbínibí díẹ̀ àfi èbó bíntín àfi gbogbo ẹlúra wọn wọ́n fẹ́ pé ìbàdàn yóò pe ìbáàdàn ìyá alákàrà kan ń bẹ ládùúgbò wa alákàrà yìí ń lọ rẹ ń pè lálákàrà ó ń sọ gbogbo bí ó di bá fẹ́ kó ní dòdò alọ́mọ orí dòdò. ní ó wá di fẹ̀rẹ̀ kílẹ̀ mọ́ ọjọ́ kan lọ ọ̀rẹ́ fẹ́ mú kọ ọ̀rẹ́ kò kọ́ kalẹ̀ tán fẹ́ lọ rè é ràkàrà ọ̀rẹ́ fẹ́ ràkàrà ọ̀rẹ́ dójú de ọ̀rẹ́ ń pè ìyá alákàrà ìyá alákàrà ìyá ní àkàrà èlò ra ọjà rẹ̀ ọ̀rẹ́ mi ní ẹ bá mi ráǹpù akra bí oní five k sí pépà. akra kọ. ìyá ọ̀gbọ́n ohun tó ọ̀rẹ́ mi ń wí àwọn tó ṣèdè tí ìyá gbọ́ nìyá ń dá lóhùn. Mm-hmm. yóò dùn. ọ̀rẹ́ ẹlẹ́yìnbó dúró títí gbogbo ẹsẹ̀ ń gbọ̀n rírì. Mm-hmm. ọ̀rẹ́ ní mọ́mí alákra mo ní ẹ bá mi mọ́ ní five k ńbẹ̀ yẹn ìyá òfèsì rárá ṣe ní ń tajà rẹ̀. Hmm. ìgbà tó ọ̀rẹ́ ẹlẹ́yìnbó dúró títí gbogbo ojúkú rẹ̀ ń wá rírì ọ̀rẹ́ ní mọ́mí alákírá mo ti dúró long time látòní alákírá ẹ̀rì prime ẹ̀jẹ̀ ń lọ nítorí mo wà tún bìsì lọ́fíìsì.